This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maskwag.com slash donation. Ẹ̀kún Mọ̀hálì ìjà, wé ọ̀rọ̀ ìṣẹ́. So, ìjábọ̀ gbìmọ̀rọ̀, àwọn kẹfìrí ìwọ̀n ìjà. Wéré ó ṣe ìfẹ̀rẹ̀ sọ, ìjẹ́ àkúkú ọ̀rẹ́ inú àkúkú ọ̀wá ìrìsí ọkùnrin ìsáfù bùmàrú rání lọ́ìlà rání nẹ́wọ́rọ̀ áùtẹ̀sẹ̀rí ìhóyù ìkéṣà àrùká náà wọ́ dọ̀rẹ́ náà yẹ́wọ́rọ̀ àsáyàn mẹ́yàn pátá ọmọná tó yẹ dáwó ní múlò yọ mọ̀ ìgbàyọ́ ọ̀rá iná mọ̀ ìgbàyọ́ àsáyàn mẹ́yàn pátá ní nàìjíríà dọ́mọ̀rí kùwà láyà hìndó lákòó jíwá aláàkà ọ̀tọ̀tọ̀ ọ̀nà ẹkùwọ̀rọ̀ ẹ halal ní àǹtẹ́ àhúdú nínú àádẹ́gbẹ̀rún ní ṣe ìhà ẹkùwọ̀rọ̀ níta ìsọ́nà ìkẹta wà àtẹ́rẹ̀ ní àti ìtùmọ̀ ní ìhà ṣe àmì a àwọn mọ̀hùn

mori kɛ halal kan n'o ko dɔba de ma tɔ ila hadisa wɛrɛ ma ila an ya ɔba ala yi fi ma hudu dala ɛwɔ na wo yɛn mo kan ɔnà ɔba ni si ehi omu yi dɛ nfintum ala yi fi ma hudu dala wo yɛ yɛn mo kan wo yɛ bɛ si ehi omu yi dɛ ni tɔ kala juna alɛ yi na fi ma fɛ fi. ọmọdéka ẹnyọmìka ẹni sẹ agbọdọntì ma sábàtì bíi ẹnìtàmà ọnyẹ náà náà ọsẹrẹ ẹnyọmìka ká ẹ ọnà ọlọrọ adọ kẹlẹ olùsẹ wọn ilé ọmọdé náà kẹlẹ ọmọdéka ọnyẹ ní ọnyẹ nọrọ dọwọ nílò ká náà ya ó ya so enya meta onye na na olodo ka ta yim ani ni yim ka mi kamando nya awo mi ku so e da ta ka e lu ka ku yo ele yim o awo ko e do do ni yim ya o tó ojú kàpọ́ nípa ọdún sẹ̀ríà láàánú ní sẹ̀ríà sáà náà ọdún tó wọ́n ní mẹ́tọ́ lọ rẹ̀ sọ́lọ́ hadith ọ̀rẹ́ inú hadith náà ìka a ní sàgbẹ́yìn lọ́nyà anárí ọ̀nà lọ́nyà أنا ثابت بن قيس ka aa nye nye ne ne bi tu tu mu sɔ lɔ le lɔlɔ dɔka ma he wɔn tu mu ni ka kɔɔla ti arɔ tu ma he tu mu ni abada n yɛrɛ ma mi kai ẹ̀mí ẹ̀yàn ń kúrò síwájú tó hàn yàn tóòrò ìnàtúndé wàláhì máa ṣe mo rí kìí má àìbò àléyìn fi ìkọlùkẹ́ wàlábì ẹ̀yẹ bí ẹni ìdílé kuma àyíká máa jẹ tẹ̀lé ولن أكره الكفر بعد الإسلام أن ليس وأن كان الإسلام بمعنى kófòrò àṣìr aná kófòrò àṣìr méjì wọn máa kàmá ọ̀ka náà ti máa jiná dànù. so níta máa hó rẹ̀ wọ́n rẹ̀kọ́ọ̀lá láha alayhi salam duntu musulla sallam kayan ta atarudina alayhi hadithata wa da ko bare ma yo àárọ̀nà fún mẹ́wàá yìí àárọ̀nà fún mẹ́wàá yìí ọmọ ẹ̀yìn ọdún kẹsàn-án jẹ́ kí ọdún ọmọ ṣá àárẹ̀ mẹ́wàá yìí wá àdọ̀ kó àbárẹ̀ máa yọ. kọ́ láti dọ́kà náà ẹ̀ máa bẹ̀rẹ̀ yọ. ní ìwà àtọ́ dọ́kà nínú ìpọ̀lọ́ mẹ́ṣẹ́ tọ́ ẹ̀ nítorí mo kẹ́ mẹ́ta kàyẹ́ ní tọ́ ẹ̀. àárọ̀nà fún mẹ́wàá yìí kí so ala yìí court ní kẹ̀rí akọ̀ dáhùn náà kọ́ rẹ̀ na yẹn ní ẹ̀kọ́ náà náà anáwó náà rúkọ náà náà wọ̀ tó wà mí ó sì kàtọ́ oko ẹ̀ náà so ọmọrịta paladi náà ala ìhúná ẹnyẹ mọ̀tà ẹ̀ nẹ́ẹ̀bà tọrọ náà ṣọ́ọ̀bẹ tọrọ náà dọ̀ fi máa ń tẹ̀dá sí na ìkànnà wọn ọrọ̀ ọ̀nà ọ̀bàrẹ̀ ẹ̀yìn ẹ̀yìn

ọ̀rọ̀ náà ọ̀rẹ́ ka iléwu náà ní àwọn ẹ̀kọ́ nọ́rọ̀ àmọ̀lárẹ́. àgbáwọ̀ ọ̀nà náà hín ka ọ̀yẹ́ náà ní tọ́ ọ̀bá ń dọ́ọ̀ka kò yán ọ̀nà hín alùkùlù alùkùlù alùkùlù ẹ̀yìn ta dukatɔ eh, alo do ana ɛtu ɛdɔdo rɛ kɔnɔ na rɛ do ya mɛ mɛ ɛdɛ nyɛ nɔsi nɔsi tɔla kɛta ɛmi dan ko tɔla kipra kɔ arɔji ko ana yi ka wɔnyɛ ŋu ka lomori kimarɔ ta nɔnɔ pɛbakɛ nɔ la mɛ wɔsaali náà kó ẹ̀kọ́ yẹn wúnyọ. ọ̀hún tó ní nàmbá alhulẹ̀rù ànkúmá ẹ̀wọ̀n náà mẹ́fẹ́ hadith ọ̀bẹ sọ̀hí ọ̀ntún mùsùlùmá sọ̀lọ̀m ká almọ̀sálẹ̀át hunna almunafikọ́t. ìmáàmù tìrìmì jọ díẹ̀ tí sọ̀ sọ̀ nìkan àbọ̀nì ní nínú ìtura nìkan ìyí ta. not given. Ama ulama ul hadith onye na-ana ka onye project ministry ọ na ya agụwe ọị daadaa agụwe ọị kenekena ọ were mekene ọjọ́ ẹ̀kọ́ yẹn náà àtúndò lọ́wọ́ ẹ̀kú ọ lọ́ọ̀ká

ومولد آه، الله تعالى هكا فإن طلقها فلا تحل له من بعد حتى تنكه زوجا غيره فإن طلقها فلا جنى عليهما أن يتراجعا إن ظنا أن يقيم حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون أمرك فإن طلقها wéèkúté ní ọ́ dàìwọ́s àwọn ọ̀rẹ́mọ́dúnrún àdàìwọ́s tó ti òkú pẹ̀lá wàá tó pọ̀ tọ́tọ́ فلا تعد له من بعد اقوى لعنه اقوى نيو حتى تمكن زوجا غيره اقوى لما نيو نرسع ona e kebe onye nọrọ sada onye nọrọ da n'aka anaghịkwa ele onye nọrọ n'ọnụ ọdọ mi du ya dụ ọrụ n'ọrụ Báwo ọ̀nà ni nìkáhù muhallil? Nìkáhù muhallil. Wẹ́ẹ̀rẹ̀ ọ̀nà ọ̀nà na nyáà dáhù ni almuhallil. Ọ̀nà nyọ́ ìdọ́ nílé almuhallalalaw. So, níbi ìrùn dáhù lẹ́ẹ̀kẹ́ ọ̀nà rú ọ̀nàwó ìgbè lọ́ka ní yéésù ńgbọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ èyí ọ̀nà mọ́ta ọ̀wọ̀ náà lè kó àwọn èyí ẹ̀nà wọ́n yẹn mọ́ta ọ̀wọ́ náà lè kó àwọn èyí lọ́kọ̀ ayé àwọn ẹ̀mí ẹ̀mí yẹn wọ́n náà dìnyà ní ojú àmọ́ náà wọ́n yẹ ẹ̀yẹn lóró ní ìdó ojúlọ̀ ọ̀nyẹ́ wọn tó ọ̀nyẹ́ wọn lórí ìdí فلا تهيج له من بعد حتى تبني زوجا غيره so ẹ̀hún nìkan náà nìkan ọ̀hún mọ́hálì ọ̀nọ̀rọ̀ anananyẹ ọwọ́ ẹ̀tìnyà owó ànyẹ wọ́n ma dọ́ba ní ẹ̀yà ọ̀nọ̀rọ̀ àmọ́hálì ọ̀nọ̀rọ̀ náà kọ́ ọ̀rẹ́ mọ́ anyẹ ọ̀wá ní ẹ̀yẹ ọ̀nà àmọ́hálì lẹ́lẹ́láhùn ẹ̀nà ẹ̀wọ̀n

ọ̀nà ọdún máa ń yẹn nọ̀rọ̀ ní ìtọ́nù ọ̀nà máa ń nílò àmọ́ àyàn ọ̀nà yẹn gbóòrò ẹ̀nà ọmọ ẹ̀sẹ̀ yẹn ní ọ̀rẹ́ ìkàjọ ìfàs ọdún ọ̀nà yẹn ọ̀nà náà ẹ̀kọ́ na sọ̀nà ẹ̀hún ọ̀nà àkùdọ̀ ọ̀rọ̀ kẹ̀kọ́ ni nítorí kò wíṣ gáàbà ní náà ìdáná ọ̀tàkó sọ̀rọ̀ ìdálọ́ ní نتونك حتى يذوق أسيلته وتذوق أسيلته aka ọtún tẹlẹdọ káàkọ ọdẹwà òlì àkẹ òlẹ ìdẹwà nílì báyìí àáka iṣẹ ìkóhùn abẹdá kuma ọdẹwà òlẹ náà kan àákọ ni wọn tọ káàkà òlẹ ìdù to in talaqaha ana alka eh eh eh onye no di se ma ni so la won le ọkùnrin ọkà rẹ nya yẹn fa in talaqaha ana alka ọlọ́n ọ̀nìfọ́n lórí ìyọ́ fala junaha alayhima an yataraja ẹ̀yìn mẹ́ta ana alka ẹ̀nà ẹni mùkàrà ẹni ilé èjìká yẹtà rọjà kẹne ẹ ọrẹ mma rọjà na ẹrẹ tẹ nyẹm ama ẹnzọn na an yòókì máa hudu dàlá ànà kẹne ẹ wọ ọnyọ sinẹ ẹ yẹ èjìká ẹnẹ bámisọrì ẹnẹ bá ẹnẹ bá mi sí ọdọmọdé yẹtẹ ẹnẹ bá sọdọmọdé yẹtẹ so airport bulana ka ewana onoru wezi kuro anyon wezi geza re alkana onye na ozgo na wadama wanyo won wezi geza ebe anya agwa da muri ti chart yen ka in zanna an yuqima hudud allah ana kana iwa onyo kini kini fi ọdọ mori yẹ tẹ wọtilka hududulahi asọ́nà ìwé mori yìí ọdọ mori yìí yóò gba yìí nù ha ní kọ́ọ̀mì alamu ọdọ mori yìí àmìhẹ́nà ni ìlàgbọ́nà ìkàkà ẹni ẹni ẹnyọ́ yìí lórí kan ní náà kà orí jà fowó àrọ́ ti dànù. ọmọdé sọ̀rọ̀ náà ọ̀tá ala. أوكا وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو سرعوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم ومولي سبحانه وتعالى وإذا طلقتم النساء ويلي ينن فبلغنا أجلهن لقمنا معنا ثلاثة قروء اسمه بيتنا كريم دابا

umar subhanahu wa ta'ala ọka bari ma zani ni izoyi godo mulki bi ma'ruf bi ma'ruf izoyi la aw sarrihunna bi ma'ruf ijo rana awe ji ko na ni o fi to aben na abo na bi ma'ruf to ko hana tumuri wala tumsikuhunna diraran litatadu a so bari maka haka wa mara da zaɓe sikohunna biraran uwa ji kunkatatwa littattafi zuwa jini muri wa mana mehe daika an kí mẹka ẹjọ uwa ya fi àrẹ ọkẹnẹ lóka mara àrẹ dọrọ mẹrẹ ma anu ayika uwa ya fi àrẹ àgbo wọn mẹkọ ọrọ àdọrọ àwẹrẹ ma wọn ẹkọ àrẹ ihe ọrụ na nyekwa ebi ka ori eri anọ ọkụrụ nyenwu na ewere m ụwa etosa retụra kiri ebiri ọnụ abụ na anyị nọ ma na-eme ọdọ mụrụ ikike a ete ewa wọ́n máa ń yọ alùbáàlìkà ọ̀nà ara mi náà ni fakọ̀dọ́lọ̀ ọ̀nàfà ọ̀nà tí wọ́n mẹ́rin wà náà rẹ̀ níjọ́ mú níhìn lọ́mọdé kàgbáwẹ̀ ẹ̀hún ní ẹ̀hún àlá ní wọ̀lá tẹ̀tẹ̀ ìlú ayatollah yehoshua asọrọ ẹ zayi omori yi lọ wọ so wa yẹ gẹza nne sọrọ ẹsẹ ayẹ omori yi bia nne sọrọ ẹsẹ ayẹ ezi amba ayẹ omori ma ẹ nne agbawọ wọtukoro náà mata ọlọrọ alẹ ikú sàmà ẹ ẹwọn náà ikú omori àmì tó àwọn ọrẹ sọmọ ní ẹni àmì kọ àwọn kó omori wọ́n máa anzala ẹlẹ ikú mi wọ́n hikma àti yàrá ìzókòó gbé lẹ́ẹ̀ka kìtáàbù àti gbínú tó mú yànnà ni ó múlí àti ìmúlá àti òní wàtàkùnláha yànwọ̀n hẹ́ múlí ìmú wà álámù dọ́wà ẹnìkà ánàláha bí kú lè ṣe ìnàlìm pàtàkìtàrà òmúlí ọ̀nyí ìlọ ayé àbísọ́sọ́ bíbí àbẹ́rẹ́ náà kẹ́ àfi àárẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ àmọ́ bọ́kẹ́ ní kí ni yíwán òwe àwọn ará àbá àbò dọ̀rẹ́ kàtọ́ mọ́ra rẹ̀ dọ̀ wù ní دوم سبحانه وتعالى دوكا وإذا طلقتم النساء فبلغن أجل أجلهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يؤذ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أذكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون أمريك وإذا طلقتم النساء جوهي يمين ولي طلاق كم من هم المعجرة طلاق tumuri yana su wani ne bai nan etere wa idza talaqtumun nisaa ju'i yananni balagna ajalahunna duwana al-umman ragon la ta'duluhunna an yankina azwajahun euni anaikata ọ̀ṣọ́ ni gọ́dà ẹ̀hún na ni لا تعدون من فلا تمنعهن فلا تمنعهن سرق تعجر زواجني أن ينكحن أزواجهن كبر من يمو كبر من يرني إذا تراضوا بينهم بالمعروف أنا كن هي ولما لي رهن يتوم جزائرة أيومي تا أمري أكاني تا أنا رونيوني إذا أنا هناك أنا أريد Oli yo ida na babu ove kato ile anora mo muri katanyo na abo me to kaka we kujuju gani ta dulu hunna to wa me to kaka ye yi yo ku dore ma yo se de di yo ana ta iza bainahum bil

mike waye ko wa dowe muri dudot na ko don man mure wa wa ma nyo zalikum azka lakum asan ka no muri ka ono so ni ni wa tahar man ono so ni na ka no nan don ni before do do ka inni ibla mi da ni wa ni do muri wa antum la yen to yen ها إذا مو يومنا التفسير أوكا والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء أي الواجب على المطلقات ọwọ́ ajìbíyà ya aléyìí alharair anáìka oyóbóyá rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ aka almaduholu bi hinna anáìka ọ̀bẹ̀ ní ẹ̀rà yìí nà bí na ẹ̀rọ ọ̀bẹ̀ ní ẹ̀rà yìí yìí ẹ̀gbọ́n wòle kẹ́ ẹ̀yìn ìdá wàá na ní ihe ìkàtẹ́ dúró yẹ ọ̀nyìn ìdá wà wọ́n náà wọ́n n'etiti ya ọzọ. ọ̀sán yín kí ọ̀wọ́dọ̀ ọ̀yàn ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn ìdá ẹ̀nà mọ̀ àwọn àwòkẹ́ ẹ̀yìn sẹ́kọ̀ ẹ̀yìn alùmọ̀dòkólù bí nà wọn àwòkẹ́ orí ka enwe náà mà ní ara àkàfẹ́ àni ẹ̀ńtọ́sí ná múdà tẹ̀sán látọ̀tọ̀ ka òjò ti jọ ini ọlùrùrí ìdẹta alákọ́ọ̀lẹ̀ abu hanifa wa ahmed hannanka imam abu hanifa mẹ́ta àti ahmed rahimahumullahu jami'an ثم تتزوج إن شاءت then don yone yonoro wosi بعد انتهاء عدتها او لم نكن جنوتا وهذا في المدخول اصلا او نكا ọba ní biha ọ̀rẹ́ yìí ń yẹn bí ha ama báyìí lọ́dún mọ́tò kóòdù bí ha awèrè náà ìka ẹ̀nẹ́ ìka yẹn wọ́n ẹ̀mẹ̀ yẹn bírí yẹn wọlá na àlẹ́yà ẹ̀nẹ́ ní a na kọ́ ìhì tààlà na kí ni inú wòlí ndị ya إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمسوهن وسريوهن سراحا جميلا ومرد ونصانا كما يومنا يقعدوا شو هانا نمني إنكم مرهي شو هانا مريانا Eka huyo ni yani min qabli an tamassuhunna. Eka sababu duk wakani wani ku yan wale wakani wani. فما لكم عليهن من عدة أن يدعوا للإطلاع لكم ولا يهل لهن أن يكتمن ما خلق الله في أرهامهن أي لا يباهى للمطلقات أي ورأناك أن ينري أن يخفين ما في أرهامهن كأن في الجاي إذا ما ينركني لأنك أرويني من هبل إنه زبايا أزيزة دوكا

ìjàlá ìdá ẹ̀ẹ́dàkọ́wé ìsúwà sí ihe yìí ó wà ọ́rọ́ àwọn ọ̀dọ́ àná kọ́ ọ́nà sí òsìtẹ́ ìní rẹ̀ kàndọ́ ọ̀ka wọ ìtọ́lá ní hapkizọ́ àbíká òsìtú ẹ̀tẹ́ ní ọba ọ̀yí mi tó já o ti rọ́jà ní láàrin máa tọ́gbà ní gbé yín. in kunna yu'minna billahi wal yawmil akhir أي إن كنا حقا مؤمنات أنا الكاف إذا ذين دون بالله يمره ويخشين من عقابه دنيهم ويمره وهذا التهديد بما أن التحويف أو فصل من وامر لهن أيوة حتى يخبرن بالحق وبأن يوم كان إذا ذي من غير زيادة لا زين نبدأ ولا نقصان لا زين نجرى لأنه أمر لا يغلب أقولك إذا غيري أين يرمي إلا من جهتهن أبي عنين وطنائي وبؤولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا أي وأزواجهن أحق بهن أجأبيني أنني ẹni nyɛ dɔnɔ ɛni nyi de dɔnɔ ni ɛni sinisa irɔja ɛni kamara adogun yi mina tazwi lil ajani in lam tankɔd idɔtuhun ɔka ɛni ɔyɛ wɛrɛ ma nyɔ jozi kɔnya kasɔi ɔmana yorùka idan ɔta ɔwɔ ayita wɛsɛ nalkɔrɔd dɔnɔ yorùka isana inayan.

onye na naika wee yi onye ngọrị ma daika ebe aka ndị ọrụ ibeta walahunna mis alladhi alaihinna bil ma'ruf ay walahunna ala rijal aran yanye ne ni ture so noro ni min al haqqi in zaida misl mal al rijal alaihinna ana ka enwoni ide zo no nyen onoro ne tura re so bil ma'ruf bil guru alladhi amara ta'ala ana ikumuri na ne bo modan bihi min husn al-ashra innaka arayin wara arayin no idoda wa tarku dirar da na we ita na ko ngota yata wa nahu adina we ne imuri mirenon walil rijal alayhin daraja ay walil rijal ala an-nisa an yanarun ni krasonye ne ne ميزة بمعنى فضل وبني وهي فيما أمر تعالى أو إنسان كتاب مريد أنا نبغى مدن به من القوامة إني أريد تجنين والإنفاق أتي أريد بنت أريد تجنين والإمارة أتا أريد أقاطر تجنين ووجوب الطاعة دور بابك إذا ما هي أريد أطلع ونيني وبابوك أريد أطلع فهي درجة وطن في أبي taklif anaika ukoro ni dan noro ana men de bi do non la tashrif amerika bono ni banyo no yi bi qawlihi ta'ala abukum na ne ba ka ka inna akramakum inda allahi atqakum kada ki ta'ala man ni banyo down inna unu don muri ana na ke nyawo yi muri wallahu azizun hakim umuri kada gara ay ghalibun ono ci te ono ci abisa ta le mun yantakin domori ihukunun mimman afọ ọ̀nà náìka ẹ̀rí ọ̀wẹ́ hakimu omori ọ̀nà wí ọ̀nà ní àbẹ̀rọ̀ ẹ̀ fi amrihi ina bi odonom awsira yagam wa tashri'ihi atashri'an okaran dumo bayyana ta'ala awra monodo ne hahi mure na neba tariqatu salat ash-shar'iyya udna bi henwi salat anaka ina da fa qala daka at-talaq marratan fa imsaku bi ma'ruf aw aw tasrihim bi ihsan ay at-talaq al-mashru' oyengu yana allah ka anasoro titeka ìbẹ̀rẹ̀sẹ̀ yìí ń wíyìí alẹ́dí yamliku bíi záwùjọ rọ́jà anáyíká ọba ọ̀nyìn pátákà ọ̀rẹ́ mẹ́títa ọ̀rẹ́ ma mọ̀rọ̀tán pẹ̀lú akẹ́nà òyìn náà nọ́ni wọlé ìsẹ̀bà àdúhùmá ẹ̀kùn ìtọ́sọ àwọn ọ̀rẹ́ mẹ́ẹ̀bá nọ́ni ilẹ̀ àṣírọ̀ bilmaru ẹ̀ẹ́nì ẹ̀kọ́ wọ́ra sẹ́yìn bọ́ náà tìǹà tí bẹ́ẹ̀ iná ìlà máa hó sí ilmu àmàlà dẹ́n ní ẹ̀mọ̀ ìbẹ̀rẹ̀ lákẹ́wọ̀n náà àwòtọ̀sírí ìhùn bíi ìsàn ọ̀ ẹ̀kọ́ ìhùn yìí gabadẹ́yà an la yazlimuhuma la yazlimuha da so so ya sam yasumi hunaya min ya shay'an a kan yin ne dan da so so ya sukuru bisu aso re yori odiri wa ko ya abu ko se ore yudu are onyin odiri na wa na izo re izo na ore ko ya okudi ya dizo anha anakukore yọ ọ̀la yunafir asọ́dọ̀lá ọ̀rẹ́ ń kàtà àkóyọ ọkọ̀jẹ́ ní odi yọ̀rù òkú àhẹ́ ọ̀kàkà àtúnyọ̀ nínú yọ àníṣẹ́ ìnà ẹ̀nẹ́ tó kó yọjú wíìs gàdọ́ nìta yọ torí yìí ní ẹ̀ wíìs gàdọ́ nìta àkóyọ ọkọ̀ wa kàtà ọ̀rẹ́. wàlá ayélu lakum àǹtà an ta kudu mimma da ba su mai hinna kawa da ware mannin isa na kawara sai wanne milal muguri ini sadaki shai a nisan yanyi walo kule da kaci a suka kasar su dai gamin su ba ta zo na min a wadatan 1000 kenan sai ware ma

ọ̀nà ìṣú ìṣòro dàtí ọ̀yẹ́ ìyàbẹ̀ àlọ́ ìṣòro dọ́ọ̀yìn ọ̀nà ìyàbẹ̀ rẹ̀bẹ̀ ẹ̀nà ìkà ṣúù ó di ọ̀rẹ́ alá ìyàwó kókó zọ́ọ̀jì ìyà orí ẹni rí àwọn kan tọ́ ẹ̀mí ó anáwọ̀nyìn ní mẹ́kùn lórí àìsàn ọ̀nà ọ̀rọ̀ nìyẹn mí ìsòyìn التي أمر الله تعالى بها نيكم اليوم مدن كأشابه إن خفتم ألا يقيم حدود الله فلا جناها عليه فيما ارتدت به أي فإن خفتم سوء الإسرة ويجان وانك ولد كواي عودائك إهو ديويد دولان إنها كان بينهما إنها كان نيبا وعرادة الزوجة دوسي دونسين أن تختلع بالنزول عن مهرها دوكا ونزكى صدق يعني تكون على مشروع او بدفع شيء من المال لزوجها او دين زي تكون فيه نكون دون فيها واني حتى يطلقها او يعني فلا يسمع على الزوج ان يبي انا اوران في اخذه قضاء ولا على الزوجه في بذله انني ibi tulẹ̀sọ́nà òyìnbó iná ìṣọ̀rọ̀ náà lẹ́ṣọ̀rọ̀ تلك حدود الله فلا تعتدوها أي هذه الأحكام العظيمة awiri ọdụnụ naịkọ ma ndị nwaanyị mina tọlaki ini orí ẹ̀mọ ọ̀yẹ́ wọ̀rẹ́ mọ̀ wọ́ wọ̀rọ́jẹ́ á àbíká ọ̀yẹ́ wọ̀rẹ́ mọ̀ káàkọ́ ojúọ́nà olùyí bí ìdáná bá gbowó àrẹ́sọ̀ wọn ma wọ̀lọ́kọ́lọ́ àbíkọ́nyọ́ náà onítọ̀ọ́bá ń dọ́ọ̀ká ká oyánu ìsànà ìtọ̀nà وغيرها أتنوى هي شرائع الله أتنوى أكريم لي وأحكامه أتدن ولا تخالفوها أتنوى yanyo na jonyi wala ta tajawa zuha suna mai nuna wannan illa ila gairiha duwa nan nasan ne mimma lam yashrahu Allah ana ko muri ha kuma da na wa man yata'adda hudud Allah fa ulaika hum zalimun ay man khalafa ahkam Allah ala tona ka o jonyi o kare muri o godo muri faqad arada nafsahu wa onora shawan to haysai li suhtillah aidu mulhi wa huwa min adh-dhalimin ono ino naika o ino ninihuna almustahiqin anaika ka ora borto areso lil iqab shadid yuya oyanwo onanaika okapem mune na odo hore in talaqaha fala tahillu lahu min ba'd hatta tanqiha zawjan ghayra ay fa in talaqa ar-rajul al-mar'a ana ta onoru o yone

watazuku uzailata dana wanye ne rare enjoy na wonoron kama sarraha bihi hadith sharif ananka ini hadith nan ban an wani kazon inon yin ni tuntu musalla sala wa fi zalika zajr an talaq al mar'a talaq to en wani nan bana su meka ah, makoro zawi ini koro se yaza no peta liman lahu onye ozizi awekea onye irabo onye iku leza ojati sinuzan ozikọrọ nụọ dị anna kullazi muru'a agụka abụọ na ekeresa n'ọgụ ene enyi akal insan muru'a akal insan ahi muru'a enyi ịrọ ya na wọla ka abẹ́rẹ̀ ni ọ̀nà àyìnlẹ̀ náà yẹ kọ̀rọ̀ hù and yẹ fẹ́rẹ̀ ṣe mùrọ̀ ọ̀tọ̀ ene yọ ọ̀nà èyí ọ̀tọ̀tọ̀ yìí ọ̀nà ọ̀pọ̀ká tó bẹ́ẹ̀ wìtì òjáàmù àgbáwò múrí ọ̀mọ́ ní ahọ̀ ọ̀nà ẹ̀ta yóò yí ọ̀nà tó ṣaka tó bẹ́ẹ̀ ń ha ọ̀làjù náà máa ń yẹta rọ́jà ha ń zọ́n kí máa hó ha zọ́jú sani anáwé ọ̀nà ọ̀nà ọ̀nà wọn náà nyọ́ فلا بعد أين متى أن تعود إلى زوجها الأول كورما يدو أن بابا بعد انقضاء العدة أنا وقم هو دي أنا ربوها إيدا نطامي إن كان إن كان سمة الدلائل أنا وكأني سمة الدلبان إن كان هناك دلائل أنا وكأني إذا سرق تشير إلى الوفاق kene iba ekwa ba abede de mo nanyi en kata wa husnul ishra da ne ban yamo rai no idan wa tilka hududullah yubayyinu ala qaumin ya'lamun ay tilka shara'i allah asana we odo murihini wa akami atokayan yuwaddiha na ka umuriyo me hayan ọ mẹtọhẹ oyinbo yi nu adumu yẹn ni lezu elmin yẹn náà ká ẹnẹ nyọ yẹ wọlfàmì ìrì yìí wa alẹ́dí náà yàtúrú na fi awa kébìl umur ẹwọn náà ká ẹni yẹn kí dẹ nẹ ká tọ ọdọ tilẹ ọ mẹyà dẹ ọgbọbọ dẹ nẹ ẹni mà hìí nílẹ. وإذا طلقتم النساء فبلغن أجلهن أي إذا طلقتم يا معشر الرجال النساء tọ̀nàkọ̀ rọ̀jì ìyà ìjíwò ayé na ẹni ní ẹ̀hún dújọ́ na rọ dúyọ na ẹni ní ọ̀yíyẹ náà ẹ̀ka wọ́n yẹn wà ní mahẹ́ wọ́n ní bímọ àná ọ̀yíyẹ náà ẹ̀ka ọ̀ ẹ̀gọ́ ọ̀pẹ̀ ẹ̀ta pẹ̀lú akẹ́nọ̀rì. wọ̀kọ̀rọ̀ náà ń kedọ́ àlẹ́ ìdá bí ọmọ náà ẹ̀kaka ìdá náà àbáàgọ̀ lótún tọ́ amsìkò hó nàbí màrú awusari hó nàbí màrú ẹ̀ fàrọ̀jì hó nàbí gẹ́rì dọ́rọ́ bàrẹ́mẹ́ wọ́n rìn máa bẹ́ẹ̀ ni. daika asa ke nka to is good ni wala aza dira aza imana nka ta au utrukuhunna al kana wani hata tanqadi iddatuhin bi insan na wani ne go min gail tatwil al idda alaihin da su riziki de ni ture ta wasu sai rawan idda da ba بقولي أو إيدا وإجلتا ولا تمسكوهن ضرارا لتعتدوا أي لا تراجعوهن أسوى عينيهن إرادة الإضرار بهن هو سيكو كرسواني لتظلموهن بإلجاء إلى الافتداء أوبي أوبي وما ومهنا يواني lakini za tuani ilijaa ila istida bi ka wala na manya wani da kana wanya na no na duni dan na ko sauni ila istida bi maftada ko maftada bi no muri atajo to ka no re manya wani mi ko ko ha na don ni ba na na we ko jo ha na na se apo o be ọ̀nà bìbí ìljà ilẹ̀ ìbùdá wọ́n fi hìzà jùlọ ẹni rẹ̀ nọ ààyè ọ̀yíwẹ̀ rẹ̀ wọ́n númúrí yìí númúrí kọ̀ọ̀n lóyè ọ̀tọ̀ ìwọ̀ lámà kánà aléhì náà ẹni ìtànà ìkàlẹ̀ náà iná kánà zout ọ̀nà ìka ọ̀bá yẹtùrú kùlùmọ̀ tọ́dà hátà sáròfà ẹnkì dọ́kùlù ọba nari almauta da wani ikomi ɗoyini da na dọba na wọ hata ni tu ida sharabat in kido ilida ijo mana kure ta ka ida na ba ta kane yurojiu ha dọba ọnà rà lẹyìn ọrẹ ma lè ìdúrọrù bí ha ó wà sọpọ pẹtẹ tó lè ìtọwìlọ alẹ ha alida like ó wà sọpọ kí ida nà rìtìn gọdọ lálẹ rọgbọ tẹfì ha ẹrì kọwọ ní ìṣìkọ nà nyọ ìrẹlá ومن يفعل ذلك فقد ظلم نفسه أي من يمسكها لإدراك أنا أنا مغي وكان ولا معنوي هو أنا مكذبته لإدرار بها أو liyukuriuha ala lintida wo sukatɔ mɛ ka yi onye nanu na ɔkusi sabe katɔ disa dagi ɔkɔma na فقد ظلم بذلك الأمل أظن أرام هنا أرام ممري نفسه يوان وطا لأنه أرضها لعذاب الله أقول قراء سوان طب جراء سوان تهي ويوم ريسي ولا تتخذوا آيات الله هزوا أي لا تهزئوا بأحكام الله أصول في أدو مريه وكري مريه متياني سورة ما هن وأوامره أتدو مريه ونواهيه أزنا يكمريه ريالا هنا فتجعلوا شريعته مهزوءا لو ميكا وكري مريه شريع مريه لا يكدو شتنا ميني بما بها ومهزوءا بها بمخالفتكم لها ذلك واجو لك ذاك وإذ ميسيا جزوي في ميسيا دواجو واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة أي اذكر فضل الله عليكم كما بيننا ملم ترى رسولنا بهدايتكم للإسلام وشد دون الإسلام وما أنعم به àti ẹwọn náà kò múrí ọmọ ẹwọn nínú aleikum flores on min alquran lazim kini ko chukura ni yata on ni wa sunnat al mutahhara àti sunna na ko ni yaidukum bi da ka quran on sunna non ay yarshidukum da ka ono muri àti won jode ni wa yuzakkirukum bi kitabihi do muri ma tama on ni wo muri wa hadi rasulihi àti etowe oyuri jizon tu mujjo sallam ila sa'adatikum fi darain in sonu wa ina ne do nyi le soyi da ina heiba darain daru dunya daru lahira واتقوا الله واعلموا ان الله بكل شيء عليم اي خافوا الله نيما هي مريني وراقبوا باعمالكم دعاكم تدمرين ابو كانوا عامني يا كي كيزو مريتا نو عامني واعلموا دعائني أنه تعالى كمرنا ينبع لا تخفى عليه خافية أين إذا نافع أين نتيا من أحوالكم إنا وقرامن ثم أمر تعالى أولياء أولا منا دمره دام داي الأولياء أولياء ده نبي ولي بمعنى أنا مولي أما شو ذا onu ajedek ena ojen kono ase godadu enwene enye edomoli ya ngu asigodi bi ada adal di bani adal ali ka ase ta asenere saa je anisaa usen ne ojene nsi onye onyene aro gi batu ibe awụda enere akwụnyere ebe esi tolubere ma ndọban ila azụwa ajị ị na awụda oe na ila azuwa ajị ị na ndọba enye edomoli ya akọdọ ị ta. onye nne na nezikọ na wani ndọba sun za sun za je kazo wana dumuri aja ya wani wa idza talaqtum nisa fabalagna ajalahun ay idza talaqtum nisa jiwe yana ne ne wan qaddat iddatuhunna bi iddan sigun la ta'duluhunna an yankinna azwajahun asura idza wani ke kana ruman dawa na sawar manan ne idza taradda bainahum bil ma'ruf ay fala tamna'uhunna asura ya zawa je zuri yo to awon ya ma sharal awliya ya una na ko shon he gola asura ya zawa je min al awda li azwajihin kene warman dawen ne idza salahat al ahwal bain az zawjayn ana kisana inna kana ne ba uri ti wa zaharat amarat an nadam dara tohinka anyi nadam anyi oyisu ina kana ne ba wala kadara ni wala ka manai anyị nnọọ dị iyi ne ka anya wọle kụkọ kọta dọ anyị ọrụ na na tụrụ doji ikwu ka ọ bụrụ tụọ ma ịdị akwụkwọ adị ka n'ihi isi ohugbo onye kontrol ahụrụ na ihe ya ile ya ebe a abụ onye na ọmakwụ ịdọba ndị eme akwa abanye ẹni kúṣà sí mi yìí. Then ina n'egbira anyị n'egbira na ịka brọda onye ne ọdaka ezi ya ike igbe bu ya ọdụ ike ịsọ nyọ ịka a ịka ezi brọda na ịka wa anya do eke ka onye ara onye kama enye na ndị ngwuru anụ wa anya odi bi nyọ wa ben ọ arị ije na iyo na ị na-ananyọ lánàá náà ìka ẹni àkùnyá ní dẹ́ka iye náà ṣe káyọ̀ mú jerusalem ẹsẹ̀ nyẹ̀lá jerusalem so ayọ̀rọ̀ náà iye nyẹ̀ sá gbọ́wọ́ náà nyẹ̀ ní yakọ̀lẹ̀ rẹ̀ ní ẹ̀wùrẹ̀ gẹ́ ní ọdún wọlá ìdí yàdó onugboro ní wàlẹ̀. ìjà ara nyuma ayé yìí n'aka ní na ìwà wọ́rọ̀ bí ẹkọ́ ní huma dẹ́nu ìwà dẹ́nu lè lé لصاحبه ta ena vrema ana wanye ne kun kono ne mandawan awano lis kono ne mandawale ma wa sayru bima yarda Allah den re ko meheni an kumulini ذلك يؤذ به من كان منكم يؤمن بالله واليوم الآخر أي ما نهيتكم عنه من الإبرار wasan zalika yau arzi wasan ruwa ya nai ka umuriya ka yawon ne isi ni yiwu ni hone na na wannan ka sura ko ka ta wal adl asura ko ka ta ta bi mana asura ya ka ka usi wuri yo then ida na bago after two and a half months break or dollar ori ku ori ku yo wa pe wal adl alka eh, ona na nyuka sana shana egola asura ere da aje ne kana rema na abese ngwa shi no buriya mi yun so bihi don muri afimi na fi hai eh, wa yu od don muri afimi wazi na fi ha tu wazi man kana yu'minu billahi wal yawmil akhir ana ruwa da umri ya dirma li'annahu huwa al-muntabi bil mawa'id ash-shar'iyyah agu kona do umri kanye ko dirma ان المنتفي ان من فنن الموائد الشرية أبوه سنعك أغين ندو مريه ان من فنن ذلك أذكى لكم أصحاب أي الإتعاد أبوه سنعك بما ذكر إن سنة أي تمنى تما وتمسك بأوامر الله أتريد ولي أدو مريه خير أنا نيو إذا وأنفع أنا لما لكم يونين وأطهر هنرني ونني من الآثام هنري الآثام اسم وأوضار الذنوب أتيهم كتنائكا إيه كتولا والله يعلم وأنتم لا تعلمون أي والله يعلم ما هو أصلح لكم أمري وأجدني سنيته كيكري من الأحكام إني أدع وشرائع أتوكالي وأنتم لا تعلمون ذلك يوم أنا وين فيني famtakalu amro agwawo odo moni shoro ni wa beni umuri na nek taala nyabe wanahi adinu wuri yi hona nene fi jami'i ma tatuna ina abisa na ka o se ran ina da wa ma na next come with question we are tola kono ye ana fe a enyi ana we take it off this oh, no no no no mean le tola eho ọzọ onye na wee kanyọ du ya Ayo, nìkó. wọ́n á nyáwó ẹ̀mọ́ ẹ̀ka fókè mẹ́rẹ́sẹ̀ ńlẹ́rẹ̀. wetu mwenye eh? Esa evidencia. wọ́n yìí kà ní ọba òwúrọ̀ ẹ̀yìn tẹ́kọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ dúró kàwé yẹn dúró rẹ̀ yọ̀ nẹ́ ọ̀nù ni ọ̀nyìn ni ní ìyẹ wíyọ how many months am I nine months ko nine months okay ọtí ni ìyẹ dúró yọ ẹ̀nẹ́nìjọ ìmọ̀ abáńdájú náà ń dọ̀ wọ́n yìí. ọ bụ na anyị Ịda ide nọta abụọ ka anyị anya hamla kwụọ last ọzọ onye na uyo ìjọba náà ń tẹ́ mi dọ́kítà tó ọmọ náà tẹ́wọ́n máa rẹ̀ dọ̀wọ́ máa rẹ̀ dọ̀wọ́ lẹ́mọ́ wọlé ìjọba náà kú dúró dọ́kítà ẹni kọ́ àmọ́ wọ́n yẹ̀ fún náà ni eré ìdí yìí ìjọba náà ọ̀rẹ́ náà kọ́ àti dọ́là rẹ̀ dọ́kítà ayọ̀ rẹ̀ nìfẹ̀ máa rẹ̀ dẹ̀ ẹ̀wọ̀n náà tọ́ ìjọba náà kú wá mi ọ̀rẹ́ kàmú eré ìdí yìí tọ́ ọ ẹ́ láà kó ìgbò ní normal rule wé ẹ̀rà e ọ̀rẹ́ sì yàn yín ní ìtàdúrẹ́ka wẹ̀rí e ọ̀rẹ́ sì yàn yín ẹnẹ́kùn ọ̀nyá dọ́gba ẹ̀ta ọ̀kọ́dìkọ́ ẹ̀yìn wọ̀nyí ọ̀rẹ́ mẹ́kànlá ká ọ̀nà dọ̀tí náà ilé àwọn náà ká múlí ọ̀nà àtọ̀láàkú màrọ̀tà ọ̀rẹ́ mọ́nà fàǹṣákò ìmárù àtẹ̀sílẹ̀ òbí ìfẹ́ ẹ̀hìn túrẹ̀ kàkà wàrẹ́ dọ̀ọ́rẹ́ ẹ̀yìn wá sí kẹ́rẹ̀ o.